nọmba fọ alẹ aṣarọ alẹ mubasharu nabilijanna àwọn mẹ́wàá tí wọ́n gba ìró ìdùnnú pé ìwọ yìí ọmọ àlùjánnà ni ọ́ ìwọ yìí ọmọ àlùjánnà ni ọ́ gbogbo wọn gbà á papọ̀ lẹ́ẹ̀kan náà já àfi abi wa tirimidhi wa nasahi wa libayhaki wa musnad ahmad àwọn mẹ́rin tí a ń kọ àdìsí sílẹ̀ náà gbà wá abdulrahman bin auf látọ̀dọ̀ abdulrahman bin auf anna nabi sallallahu alayhi wa sallam dájúdájú anabi kọ́ọ̀lì anabi sọ pé abubakar fil janna abubakar ti wà lọ́gbàdìjẹ́ wa umaru filijanna umaru yowalijanna wa aliyu filijanna ali yowalijanna wa usman filijanna usman yowalijanna wa tolha filijanna tolha yowalijanna wa zubair filijanna zubair ọmọ walijanna wa abdulrahman bin auf ẹnitọgbadisi wa filijanna yowalijanna wa saadu bin abi wa kọs filijanna saadu ọmọ abu wakos yóò wà lìjanna wa sa'id bunu zaid bunu amir bunu nufail filijanna ẹniyẹ sa'id ọmọ zaid yóò wà lìjanna wa abu ubaida bunu alijarrah filijanna abu ubaida ọmọ jarrah yóò wà lìjanna àwọn mẹ́wàá náà nìyẹn wọn ò tí ì kú nígbà náà ànábì ò sì mọ ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la àmọ́ Ọlọ́run fi hàn pé àwọn mẹ́wàá yìí ọmọ àlìjánná ni wọ́n tó bá ń gbọ́ àwọn mẹ́wàá tí ń gba ìwé ẹ̀rí àlìjánná àwọn mẹ́wàá nù. number five hadith àwọn tá a sì kà yìí kò sínú kùránì bẹ́ẹ̀ o àbọ̀ gbọ́ kan wọn nínú àwọn alukurani bẹ́ẹ̀ la sì gbà á gbọ́ pé ọmọ àlùjánnà ni wọ́n. number five hadithu kìtàlì lè mùsùlùmí aliyahud hadithi tí ń sọ nípa ogun tí ó wáyé láàrin mùsùlùmí àti àwọn yahudi jáàfi sọ̀hí muslim ó wá nínú àdìsí sọ̀yí mùsùlùmù pé àní abi huraira látọ̀dọ̀ abu huraira anna rasulallah sallallahu alayhi wa sallam dágbágbé ògìsí àlọ́ kọ́l látẹ̀kú musa hatayu kọ́ọ̀tìlà alimuslimun aliyahud àjíǹde ò ní ṣẹlẹ̀ òpin ayé ò ní ṣẹlẹ̀ títí àwọn mùsùlùmí wọn ò fi ja ogun wọ́n fi gbé ogun dìde sí àwọn yẹ̀wúdí fàyàtúlù humali muslimun àwọn mùsùlùmí ó sì máa pa wọ́n nítorí pé àwọn náà ti ń pa mùsùlùmí bọ̀ láti 1948 ní Israel ti ń pa àwọn mùsùlùmí Palestine wọ́n bí wọ́n sì máa pa wọ́n lọ́nu ntakọ̀lẹ̀ wínú mi wọ́n sì máa pa wọ́n lọ́nu ogun yìí ni ó jẹ́ retaliation bí wọ́n ṣe máa pa wọn lọ kò sí dáàtì sí wọ́n kàn lè máa sinmi díẹ̀ wọ́n kàn sinmi ni pé ẹ tún sí wa ẹ tún sí wa káwọn tó rí ẹni táwọn tún pa since 1948 ni wọ́n ti ń pa wọ́n wọn ò lè pa wọ́n run tọ́jú ọjà yóò fi ṣẹlẹ̀ lọ́jọ́ ọjà yìí làwa mùsùlùmí náà wà pa wọ́n àtà yàtẹ̀bìhà aliyahud min wara'il hajar pípa yóò lágbára débi pé yẹ̀wúdí wọn àlọ́ máa sá sí igi ẹ̀yìn hajar ẹ̀yìn òkúta wàṣàjà àtẹ̀yìn igi fayakun alhajar awishajar àpáta òkúta igi tí wọn bá sá sẹ́yìn rẹ̀ yóò wá sọ ọlọ́wọ́ fún lọ́rọ̀ sọ yá muslim. muslim yọ wá pé mùsùlùmí tó bá gé sọ́jà tó wà ń bẹ̀ pé yá Abdallah ìwà ẹrúsì ọlọ́run àádá yahudi khalifi yahudi ti wà lẹ́yìn mi fatahal má bọ̀ má bọ̀ pa ilà aligarikọt àfi gigarikọt lè anahu fa inahu min ṣàjàrí aliyahud nítorí pé igi gárikọ́dù igi yẹ̀wùdí nìkan ni àwọn nìkan lọ́lọ́run ń ta igi ń fún tí wọ́n bá sàpamọ́ sẹ́yìn rẹ̀ ọlọ́run ní fún lọ́rọ̀ sọ àmọ́ igi mángò ni igi ìbẹ́pẹ ni igi ìrókò ni igi àràbà ni àṣírí wọn máa tú ẹ̀wùn táwọn ẹbí sọ yìí sallallahu alaihi so yẹ kó tó wá sọ pé jésù ń bọ̀ kó sọ pé jésù ò wá ó sì gbélé ìgbọ́ hadith kẹfà hadithu kọrinẹ shaitan hadithu kọrinẹ kọrinẹ yìí shaitan hadith ti ń sọ nípa ìwo méjì orí èṣù sọ àbó rẹ sùn rí àbó rírí o ti rírí ìwọ náà rẹ sùn rí táǹtì rẹ sùn rí yín wàzírù bóò ni ọ̀rẹ́ sùrì ẹ̀ẹ́n àmọ́ ṣe bẹ́ẹ̀ náà ti rírí ni o ẹ máa gbọ́ wọ́tò ọ̀rẹ́ sùrì máa gbọ́ àní ibùnú Umar radiyallahu anhuma qal àní ibùnú Umar látọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anhuma kí aláwọ̀ kẹ́ Abdullahi ọmọ Umar àti Umar tó ti ṣe bàbá rẹ̀ kọ́ọ̀lù ó sọ pé kọ́ọ̀lù rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ allah sọ pé ìdàtọ́là hajibu shams ìdàtọ́là hajibu shams nígbà tí etí oòrùn bá yọ sẹ́mi pé oòrùn ọwà spherical báyìí orí báyìí àbí tó bá fẹ́ yọ wá igun kan arc and arc kan báyìí ní o kọ́kọ́ yọ ànábì wa ni tí arc kan bá ti yọ jáde báyìí ní n pè ní hajibu shams etí rẹ̀ báyìí tó bá ti yọ fada sọláàdà gbẹrun jù sílẹ̀ mọ́kìrún kan hata taburuza títí tí òun ó fi yọ tán ìyẹn ni pé the beginning of the sunset tóun bá ti fẹ́ yọ báyìí gbogbo òun ti stop kò sírun mọ́ títí tó òun ó fi yọ tán tó bá yọ tán dùhà bẹ̀rẹ̀ ok wáyìlá gọ́ọ̀bá hajibu shams nígbà tí etí oòrùn nísàlẹ̀ tó tún wọ̀ tí gbogbo bọ́dì yòókù sẹ̀fẹ̀ lọ́ máa wọ̀ fada sọlá ẹgbẹ́rún jù sílẹ̀ má kírun mọ́ àtàtà gbìyìnbà títí tí ó fi wọ̀ tán táàfi kírun kíni irun mọ́gíríbì wàlá tahayyanu bi salatikum tulu ashams ẹ má fi àsìkò oorun kankan sí ìgbà tóorùn bá ń yọ lọ́wọ́ o wàlá gurubiha ẹ má fi irun kankan sí àsìkò tóorùn bá fẹ́ wọ̀ o fa innaha tẹ̀tùrọ̀ bẹ́ẹ̀nà kọ́rínà ṣàìtọ́ọ̀nì torí pé tóun bá fẹ́ yọ tàbí tó bá fẹ́ wọ̀ yóò yọ yóò wọ̀ láàrin ìwo méjì orí èṣù kan àwọn aṣàìtọ́n yóò yọ yóò wọ̀ láàrin ìwo méjì orí èṣù gangan yálà èṣù gangan èṣù jọ́kì ní ànánú tó kó bàbá ńlá wa ṣe é gbàgbé èbìrì. àwọn èṣù wẹrẹ yòókù èṣù wẹrẹ yòókù èṣù wẹrẹ yòókù èso tìdáníyà abomo bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́n tóun bá ti fẹ́ yọ orí tìdáníyà àárín orí ẹ̀ ní ti máa yọ báyìí tó wọ́n kọ pé kọ́rí náà ń ṣàyìtọ́ ní ẹni èṣù nìyẹn dúró fún tọ́ba sì gba alùmárífà kọ́rí náà ṣàyìtọ́n àti pé èṣù àwùdúbìláàyè mẹ́nà ṣàyìtọ́n rọ̀jì èṣù yìí ni wọ́n sọ ń bẹ̀ wọ́n. láàdìrí ayazali kọ́ọ̀lá ìṣàm ìṣàm ní báyìí níbi fi alisi bí fi alisi bí ẹni tó gbàdísì yẹn wá lọ́dọ̀ ànábì sẹ́rí ìṣàm umaru gbọ́ ọ̀rẹ́ wá lọ́dọ̀ ànábì ọmọ ẹ̀ gbà wá látọ̀dọ̀ rẹ̀ ọmọ ẹ̀ náà tún gbà wá ẹnìkan gbà wá látọ̀dọ̀ ọmọ tiẹ̀ ẹlòmíì tún wá gbà wá látọ̀dọ̀ ìṣàm tó ń gbà látọ̀dọ̀ ọmọ ọmọ umaru ok nígbà tẹ́ni yẹn wá ń ka àdìsí yẹn fún un ṣé ṣèitán ní ló pè ní àbí àṣèitán sọ fún ní aládé òfun ní alẹ́ tó wà rí ó sì wí méjèèjì fún wa pé ẹ máa yanjú ẹ ẹ bó jẹ ṣèitán ní èṣù lèṣù jẹ bó sì jẹ àṣèitán tó ọ̀gá gbogbo wọn nu èṣù náà ni kókó ni pé òun ọ̀yọ́ yọ wọ̀ nígbà tí èṣù kan bá gbórí tàbá yìí kí wá ní kọ́rínà rẹ̀ kí ni ìwo tí wọ́n rìn fà sí ìwo òní igun orí wa ọ̀tún àti tòsí ngotiye igun yìí ní ń pè ní kọ́rínà igun ìwo ni wò dáadáa bó o sì gá pé igun ti ń bẹ́ẹ̀ di igun ìrù ni sórí lẹ́yìn náà igun ìwo ni ọlọ́run ló bò wá láṣìírí ní òdì àwùwo sọtiyé. So ara wọn láṣìírí ni kò jí ó yọrù kò jí ó wúwo bó bó wúwo àáyí ojókò bó yọrù ń dì kò sí wàhálà ẹ ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀ nu. ọlọ́run já wo kò sì ní já yọrù ń dì bí ẹran o. now àdéhìsì yìí ọ̀n hànà fún wa pé ká yan náà fìlà nígbà tó òrùn bá ń yọ lọ́wọ́ lẹ́gá sí pé wọ́n tó fẹ́ yan náà fìlà dùá tọ́wà mọ́ṣáláṣí láàárọ̀ tó tí ì kúrò rí i dájú pé òrùn ti yọ dáadáa bákan náà wọ́n tó fẹ́ yan náà fìlà nígbà tó wọ inú mosque ní Maghrib time rí i dájú pé òrùn ti wọ̀ lódodo ni wípé àníyàn tiẹ̀ ní kò fẹ́ yan náà fìlà kì í ṣe kò fẹ́ foríbalẹ̀ fún èṣù ṣùgbọ́n nínú nǹkan tí islam máa dá fi dáàbòbò wá tí súnà máa fi dáàbòbò wá òun ni ká máa ṣèjọ́sìn kan kíjọ́sìn yẹn kó wá forí sọ àsìkò àwọn olóòṣà àsìkò ìjọsìn àwọn olóòṣà so àdìsí jẹ́ ọ̀kan nú àdìsí tá a máa ń lò táwọn afáwa máa ń lò wípé tí kiri yóò bá ń ṣe àìsùn dìsẹ́mbà ìwọ náà má má má ṣe àìsùn yẹn ẹ ti jọ dìgbà kan náà òun ṣe àìsùn òṣàgánọ́ọ̀sì ìwọ wa lòun ṣe àìsùn tàjúùdù táwọn ń tàjúùdù special ṣe ń jọ náà lọ́hùn èyí kúkú ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n àtọ́ fi wá dá sí pé ńgbà tó wá di òru yẹn ló wá fẹ́ ṣe ó ti jọ wọ́n nìyẹn kọ́ ọ má bàa jẹun tó ń forí balẹ̀ fẹ́ṣù ní wọ́n fi ní kọ́ ọ má forí kanlẹ̀ fún aláwọ̀. nígbà tó òrùn bá ń yọ lọ́wọ́ àti nígbà tí bá ń wọ̀ lọ́wọ́ jẹ́ ọ yọ tán jẹ́ ọ wọ̀ tán kí ẹni na fìlà tó lè ṣe kí ni o tó lè ṣẹlẹ̀ ìyẹn báyẹn àdìsí keje gọ̀sílù lè màláyìíkà òkú tí ni hanzola bon arrohib hanzola bon arrohib al-ausi idile haus, house alansori ni ara madina ni idile meji ló ni madina house ati khosraj ok arákùnrin ńgbà tó ku àwọn èèyàn wẹ̀ àwọn mọ̀lẹ́kà fún ara wọn náà wá wẹ̀ bó ló ṣe àkà jáà. fi muktasar siratu rasul sallallahu alayhi wa sallam li muhammad bin abdul wahab rahimahullah arika ó wà nínú ìtàn ṣókí ìtàn ìgbésí ayé òjíṣẹ́ Ọlọ́run ní ṣókí eléyìí tí muhammad abdul wahab kọ ojú ewé one sixty four wípé wọ́n ń sọ ọ̀rọ̀ ogun tí wọ́n lọ jà á lọ wọ́n wá mọ́rọ̀ ẹ̀ wá wípé da hanzola bon abi amir ala abi sufiyan lójú ogun hanzola ó le koko mọ́ abi sufiyan nígbà tí wọ́n jọ wọ̀yá jà ó le koko mọ́ falamma tamakana minhu nígbà tó wá ráàyè tán láti pa abu sufiyan hamala alayhi shaddad bon al-aswad ọkùnrin kan tó ń pè ní sàdáàdọ̀ ọmọ aswadi ọkàn bẹ́ẹ̀lú ni fakọtalawo ló bá pa anzola anzola àti abu sufiyan ń jà lójú ogun ó ti wá aráyè tán láti pa bí sàdáàdọ̀ ọmọ aswadi bó ṣe bẹ́ẹ̀lú anzola nìyẹn ló bá pa á. wakana hanzola junuba nigbati hanzola si sì ń bọ̀ ogun kò bẹ gẹ́nẹ́bà ó gbé gẹ́nẹ́bà wa soju ogun ni kilofa ló fà á fàyínàhù hìnà sẹ́mi àsọ̀yà nítorí pé hanzọla nígbà tó gbọ́ ìpè ìpè ohun ìjà ìpè ogun pé ayára jihad ogun ti yá o wàá wà lábàtúndínlẹ́mọ́rọ́tì. ó ń súnmọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ ni orí ìyàwó ẹ̀ ló wà tó fi gbọ́ ìpè ogun kọ́ ọmọ mi fọ́ orí ìlànà jihad lójú ẹsẹ̀ ó dìde ọkọ̀ ga sójú ogun ìdí tó fi gbégé náà bá wá sí ojú ogun nù ó sì wàá jàjàjà náà wọ́n padà pa á sí ojú ogun ni so nígbà tí ogun wa parí tán. ẹ má wulẹ̀ kó sójú ogun wẹ̀ wẹ̀ ok wọn ẹ wulẹ̀ wẹ̀ ń bá kó sójú ogun bó ṣe wà náà ni wọ́n ṣe sin bẹ́ẹ̀ tó kú sínú ìhìrọ́ọ̀mù náà ni bẹ́ẹ̀ náà wọ́n ṣe sin òun náà ànábì wa ń wo àwọn òkú mùsùlùmí tí wọ́n tẹ́lẹ̀ wọ́n á sà wọ́n jọ ah, ànábì bá rí anzọ́là. ọkọ kan sunkún nígbà tó rí òkú rẹ̀ omi bá ń bọ̀ ta lójú òjíṣẹ́ Ọlọ́run ń sunkún nígbà tó dẹ̀ kan náà lọ́ba tún rẹ́rìn wá àwọn yàn àwọn àwọn tí ó sì mọ́nítọ̀ láìfù rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ọkọ kan sunkún ọ̀tún rẹ́rìn kí ló fẹ́ kún kí ló fẹ́ rìn anẹ́bìnrin tó pa lẹ́kùn ni pé mo rí anzola pé wá sójú ogun kò sọ fún mi pé òun bọ̀ tó bá sọ fún mi nìkan mọ́ wà àná náà nìyàwó dé ẹ́ so àwọn èèyàn míì sì ń bẹ ńlẹ̀ tó lè wá ìyẹn ló bà mí nú jẹ́ fún un tí mo fi ń sunkún bí mo sì bá ń sunkún ọlọ́run ní kí ilẹ̀kùn ńlá ó sílẹ̀ ní sánmà ni mo bá rí bí àádọ́rin àwọn màláìka wọ́n wá tò ní ọ̀wọ̀ọ̀wọ̀ wá wọ́n sì wàá tó nǹkan ibi tí anzola nìkan wà ok ìyẹn ló mú mi bú sẹ́rìn bí mo ṣe wá ń wo àmàlẹ́kà wọn ní bá wọn sọ fún wa pé ẹ má tọ́ọ̀chì anzola o ẹ má tọ́ọ̀chì ẹ o ẹ má fọ́ o òkú wa ni o fún ara wọn ni wọn ń wẹ anzola fún ara wọn ni wọn ń wẹ. àwọn mọ̀lẹ́kà tó wá sọ pé ẹ̀yin ìyàwó à ń dọ́là tẹ̀ ń bẹ lọ́rùn wọ ọkọ yín ayé kó tó wá bá yín àwọn náà tún wá sọ̀kalẹ̀ wá wọ́n tún wá ń kí à ń dọ́là pé ẹ̀ káàbọ̀ sà oríire ẹ̀ káàbọ̀ mo rí ẹsẹ̀ ọ̀kan nínú àwọn obìnrin ọ̀hún nígbà tí lọ tí aṣọ gbàgẹ̀rẹ̀ tó wọ̀ fẹ́ sí ẹni tó lè máa sọrú ọ̀rọ̀ yìí ó sì lọ́ọ́ gba torí pé tá bá bẹ̀yìn lérè pé ta ni gọ̀ọ́sìlù lè màláìkà ó gbajúmọ̀ ó gbajúmọ̀ pé ta ni òkú tí òkú èèyàn ẹni tó kú tẹ́pẹ́ àwọn màláìkà ni wọ́n wẹ̀ hanzola ni kò pé méjì nínú ìtàn Islam kò pé méjì àdébìgẹ́ kú màláìkà wẹ̀ Abubakar kú màláìkà wẹ̀. umaru kí umaru kú mọ̀lẹ́kọ̀ wẹ̀ osumanu kú mọ̀lẹ́kọ̀ wẹ̀ ọ̀nà táwọn gbà wà náà tí wọn nu ọ̀tọ̀ títí hanzọ́là búnú bó ṣe wà náà ti nu ọ̀làtọ́lọ́n dá òun ọlọ́run ní oríṣiríṣi tó pọ̀ ọ̀pọ̀ bí sì wá òun nu gbogbo mùsùlùmí ló sì gbà pé ẹni tó sọ yẹn tó sọ̀rọ̀ òun náà ló sọ pé Jésù ń padà bọ̀ ọ̀rọ̀ tó sì sọ yìí kò sínú Kùránì ó lè rí andola nu Kùránì kódà ò lè gbọ́ pé ò pé mọ̀lẹ́kà wẹ nìkan kan rí nu Kùránì pé ó wẹ nìkan rí ò gbọ́ e gbọ́ kò yẹ ọ̀dà o.